thirty tó tó máa tọ́ra fún ìyá ọlọ́run ọba ẹ̀kẹ́ jẹ́ kí ọlọ́run ọba jẹ mí irú ẹni tí ó bá ń sábà yìí tó ń bẹ̀rù ìyá ọlọ́run tí pé kí ọlọ́run bá bá ṣòfin gẹ́gẹ́ bẹ̀ ní ọ̀rọ̀ adúró irú ẹni yẹn lẹni tó ń pè ní ẹni tí ó bẹ̀rù ọlọ́run ó túmọ̀ sí pé ìbẹ̀rù ọlọ́run òun ni ìdúró láti máa bẹ̀rù ìyá ọlọ́run ọba ibnu Mas'ud òun náà tó ṣàlàyé fún ní tí ń jẹ́ tẹ́kọ̀ọ́ Allah an yuta'a fala yu'sa oníkéèyàn máa tẹ̀lé ọlọ́run kọ́ máa ṣẹ̀ kọ́ máa tẹ̀lé àṣẹ rẹ̀ kọ́ máa ṣẹ̀ ṣe ìbẹ̀rù ọlọ́run nù. òfò yóò de kárọ̀ wala yunsa ó máa rántí ọlọ́run onígbàgbé rẹ̀ àwọn ìròyìn tó lọ́dọ̀ ní ti ń bá ń ṣe ìdẹ̀rọ ọlọ́run lò lẹ́yìn náà wa an yuskara fala yakfur kíyàn ọmọ gbígbé fọlọ́run irú ẹni yẹn kò sì ní ṣe àìmọ̀re sí ọlọ́run ọba ìjọba wo tàrífù yìí àwọn oríṣi nǹkan mẹ́ta náà ni ibn Mas'ud radiyallahu anhu náà ló kó sínú rẹ̀ ẹni pé tẹ bá fẹ́ rí kílágbájá yìí àti ń bẹ̀rù ọlọ́run o àwọn kan ní pé yòótọ́ fala yu'sa yóò máa tẹ̀lé àti ọlọ́run kò ní máa ṣe ọlọ́run kó bẹ̀rù ọlọ́run ni ọlọ́run bá ní ìfẹ́lẹ̀ yìí kò ní ti díẹ̀ àmọ́ kẹrẹ́ ní ó ní kéré tó olùbẹ̀rù ọlọ́run ọbẹ̀rù ọlọ́run o òun náà ni irọ́ wá dùn lẹ́nu rẹ̀ sí àkàrà yóò parọ́ kódà wọ́n ti táàgì ẹlòmíì pẹ̀lú pé sábà kínní purọ́ sínú súnà náà tẹ̀lé sòkòtò ti délẹ̀ ìrùngbọ̀n ti délẹ̀ ó sì ní ìrùngbọ̀n bá níta ni ẹlẹ́ni kan pa ẹrọ kan fún mi ń jọ̀kan ó báyìí pé wù làwọn èèyàn ṣe rí báyìí tó lọ lọ ó ní àwọn ẹlẹ́ha olóhùn ní àwọn ẹlẹ́ha kan nítòsí ojú kó lòún mú fún wọn ó ní wọ́n tó ọgbọ̀n tí wọn ò ní ọkọ má ó rà mí sí bùbá sọ pé nílọrin yìí ó ní bẹ́ẹ̀ ni wọ́n ń ronú pé àá níbo ni bọ́ra wa ń kú ní ń kú tó ọgbọ̀n táwa ti níyàwó ń kú tó ọgbọ̀n wá fún ní dákòóso lè fi wọ́n hàn mí tí ó bá fi hàn mí lọ́la lóko báyìí dákò kí ni mú yẹn máa sọ àsọ ṣé tó bá jẹ́ olùbẹ̀rù ọlọ́wọ́ bá ẹni bá irọ́ nínú ẹrù ẹ̀ ẹni bá jàǹbá nínú ẹrù ẹ̀ kò bá mu kí wọ́n ní pé onísúnnàdà mùsùlùmí dà kí wọ́n máa rí àpẹẹrẹ ìbẹ̀rù ọlọ́wọ́ bá lára rẹ̀ ṣé tó bá ń bẹ̀rù ọlọ́wọ́ gbogbo gbalẹ́ máa rí ìtẹ̀lé àṣẹ ọlọ́run lára rẹ̀ fẹlẹ́ ayé ìsọ̀ ní máa ṣe lọ́run kó là ń tọ́lọ ní kó má fi tirẹ̀ gbọ́ kò ní wù láti máa fi gbọ́ tọ́lọ ní kó má wò kò ní máa wù láti máa wò yóò tọ́ wàlà yóò ìsọ̀ wà yóò fi kárò fẹlẹ́ ayé ìsà yóò máa rántí ọlọ́run kò ní gbàgbé nílà nẹ́bí sọ̀lọ́ sọ́lá mùsọ̀gbà nẹ́bí ní owó rẹ̀ rà rí ọlọ́ lára ìmọ̀ àtànàbí fún un olùwà á ń yẹ kú nílẹ̀ sánù ọ̀rọ̀ tuntun ìdíkì kí àwọn rẹ̀ gbogbo gbà ní kó máa tutù pẹ̀lú ìbẹ̀rù ọlọ́run pẹ̀lú ìrántí ọlọ́run ọba ó fi jòkó tí mo sọ̀rọ̀ lọ́rọ̀ tí mo dẹ̀ ti gbọ́ nǹkan kí n kàkà kiri bí káwọn rẹ̀ kókò máa yí subhanallah subhanallah sọ̀rọ̀ kọ̀rọ̀ sọ̀rọ̀ ẹ̀sìn kò bá a mu àbí mùsùlùmí gánà kò dáa àìsí ìdẹ̀rọ ọlọ́run ọba òun ni máa ń farú eléyìí ẹni tí ò bá bẹ̀rù ọlọ́run kò ní rántí ọlọ́run tìlẹ̀ta sí pé bẹ́ẹ̀ wá ní kó òun ṣe àbíkárù rẹ̀ ẹni tó bá tún bẹ̀rù ọlọ́run bá kan náà yushkaru fala yakfur yushkaru fala yukfaru yóò máa yóò máa dúpẹ́ orí ọlọ́run kò sì ní ṣe kúfúrú pẹ̀lú ọlọ́run kò ní sáì mórí pẹ̀lú ọlọ́run pé ẹ̀yìn ẹ̀dí ẹ̀dúpẹ́ ìtẹ̀lẹ́ kí ni kí láǹdí àwọn míì wọ́n ti oríṣiríṣi táwọn èèyàn ti dánwò pẹ̀lú owó kí náà iṣẹ́ òun làwọn ń ṣe iṣẹ́ kínní private school náà làwọn látijọ́ yìí tún ní a máa dúpẹ́ irú ẹni yẹn kò ní ọjọ́ bẹ̀rù ọlọ́run ọba ni. irú ẹ kò tiẹ̀ wò ó tó ń jẹ́rí private school lọ náà àwọn lálàáfíà mú lọ ẹnìkan ló ń tiẹ̀ lálàáfíà rárá. yusufar wala yukufar kò ní ṣàì mórí sọ́lọ́run ọba. lẹ́yìn náà Abu ó ní atẹ́kọ̀ọ́ ila Abu Hurairah ta àní tẹ́kọ̀ọ́ ó ni ń jẹ́ bẹ́ẹ̀ Ọlọ́run Abu Hurairah Abu Hurairah akhasta tariqan za shawkin ó ni ọ ti o ti naam ni mo ti gba ọ̀nà ẹlẹ́gùn rí ṣe kí n bá ní oníkẹ́yí fọ́sọ̀nà ẹ̀ àbúrò rẹ̀ ní báwo ló ṣe wá sí ńlẹ̀ kọ́ọ̀l ẹnìyẹn wá ní ìdárọ̀ àyètò ṣẹ́wọ́tán àìzẹ́lẹ̀tù tó ti bá rí ẹ̀gún nínú kí n rọra yẹ ẹsẹ̀ mi yá ẹ̀gún ọbẹ̀ tó tẹ̀sẹ̀ gún yìí wọ́n rọra yẹ kó mẹ́ àwùjá wọ́ọ̀tù àbí kò ń da kọjá àìzẹ́lẹ̀tù nínú kó ń gbé kó lójú ọ̀nà kí ẹ̀gún ni yóò gún lẹ́sẹ̀ àbíjá wẹ̀sùn tó rọra dá kọjá kí má gbẹ́sẹ̀ mi lé àwọn kọ̀sọ́rù tó àánì àti kí má ti gbẹ́sẹ̀ mi ó débẹ̀ nínú kí n fi síwájú kí n fi sí ẹ̀yìn tọ́ àbúrò rà ní sori bó ti ń rí àlàyé ṣe bó ti ń yà fún ẹ̀gùn tí bá ń jẹ́ olùbẹ̀rù ọlọ́wọ́n ọba láti tẹ́kọ̀ọ́ yóò ṣe máa yà fún ẹ̀ṣẹ̀ nu yóò ṣe máa yà fún ìyapa ọlọ́run nu yóò ṣe máa yà fún bíbí àná ẹni tó bẹ̀rù ọlọ́run ni. iná ni wọ́n fà bá fẹ́ fún àtọ́kọ̀ọ́ ní tàríf jáàmì mánì wọ́n wà ní àǹtẹ́jọ ẹlẹ́bẹ́yìnàkà wà bẹ́yàní àǹtẹ́fọ̀ẹ́l máa yà múrù kẹ́bìhì àǹtẹ́fọ̀ẹ́l máa yà múrù kẹ́bìhì وتجتنب ما ينهاك عنه فلا يجدك حيث نهاك ولا يفقدك حيث أمرك شعارك أمره ونهيه أبو أسأل عيكين تنجى التقوى يقولوا لهم هنا أن تفعل ما يأمرك وما شيء لهم بقى ولا شيء أبا جول بيرولون بقى سلون قال شيء نقرأ فيدا ننيوني ọlọ́run pa ọ́ láṣẹ pé èmi nìkan ṣoṣo èmi ni kò pè ọkẹ lómi o ọlá tọdẹ ríuma aláhi ìlà án àfà má pè ẹlòmí má bẹ ẹlòmí tí yàtọ̀ sí ọlọ́run irú ẹni lẹ́wàá ni ètò wa dópe tọ́ ìní bẹ̀rù ẹnìkan kan ìní pè ẹnìkan níbi tí mo bá ní bùkátà sí ọlọ́run ọba ní ìṣù ẹ̀mí mi máa ẹni ẹ̀wọ̀n torí pọ́lọ̀ ti pàṣẹ ìní ní kó o ṣe ẹ̀mí ìmíràn ó de ó lọ àwùjọ ọ̀rọ̀ṣmánà ìyá màtẹ̀rẹ̀ ìhú fọlẹ́ olùsùnmá olùsùnmá ọlọ́run ní èmi ni kò pè èmi ni allah èmi ni rahman gbogbo tó bá ti wọ̀ nínú àwọn orúkọ mi kò fi pè ní ọlọ́run ọba ọ̀nà sẹ́ni tó bá jẹ́ olùbẹ̀rù ọlọ́run yóò dúró pé ọlọ́run nìkan oṣù lèmi ọmọ pé òun nìkan oṣù náà ní máa bẹ̀rù nìkan oṣù ní máa wá lónìí ọwọ́ mi onífẹ́mi mi tẹ̀ onígbọ́kànlé onígbáralé kódà yìí nígbáralé sàtífíkẹ́tì mi kó máa jáde lẹ́nu alùsùn náà pé wà láàyè olè jẹ́ ní mánikílódé mo ti ní sàtífíkẹ́tì mi lọ́wọ́ fẹ́rí pé nǹkan ń ṣe ẹni wọn nù yóò lè jẹ́ mí o ní sàtífíkẹ́tì mi lọ́wọ́ òòrẹ́ ń tó ní tàbí ṣe sí ìyá jẹ ìyá jẹ so òun ni pé tó bá jẹ olùbẹ̀rù ọlọ́run ọ̀rọ̀ ọlọ́run bó yẹ tí ọlọ́run yìí òun náà ni ẹni tí ẹ máa fi tí ọlọ́run pa ó láṣẹ òun lọ́ọ́ máa ṣe lẹ́yìn náà ó wàá jìnà sí tọ́lọ́ ni ọmọ ṣe ìlérí tọ́lọ́ ni kí ọmọ ṣe náà ni ẹni sheikh islam tẹ̀míyà rahman ọ̀láìnù sheikh muhammad ibn abdulhab ó ní awwalu ma amara allah bihi at wà áwọlù mẹ́rin àánú ṣìrìkù bìlá àkọ́kọ́ tí ọlọ́run ọba pàṣẹ nínú tọ́kṣìd ìṣọlọ́run ọlọ́kan oṣù àkọ́kọ́ tí ọlọ́run wá tó wá ní mo kórìíra jùlá yé ṣìrìkù bìlá ìṣẹ́ ẹbọ pẹ̀lú ọlọ́run ọba ẹni tó bá bẹ̀rù ọlọ́run ẹ̀ ní rí nídìí ẹbọ ẹbọ tó hàn ní ẹbọ tó pamọ́ ní èyí tó tóbi ní èyí tó kéré ní. tó bá kan náà fala yajiduka ìsúná hàk tọ́lọ̀ bá ní kó máa ṣe kùn níbọ̀ oúnjẹ kùn níbọ̀ onídìí rẹ̀ ọlọ́run ni ọmọ ounje kun ni omo ya wala taqrabu zina innahu kana fa'ishatan wa sa'a sabila alùsùn náà yá lè brother ní girlfriend sister wọn ní boyfriend inna lillahi wa inna ilayhi raji'un kí ni àǹfààní sunnah. kí láǹfààní kó yàn ti súnà tí ó mọ̀ lọ́lẹ̀ ní boyfriend tí ó mọ̀ lọ́lẹ̀ ní girlfriend kí ni yàtọ̀ pẹ̀lú ẹni tí ò ṣe tó pé ẹnu camouflage hijab olólẹ̀ ó ti mọ̀ bí sàbúrú káàkiri lólè yìí aburú ńláńlá ni ni wọn bẹ̀rù ọlọ́run wala yajiduka haythu nahak la yufqiduka haythu amarak ìtọ́lọ́run bá pa ọ́ kí òun fẹ́ kó ṣe léyìí ọlọ́run ní ṣáà ìmọ̀mọ̀ rí ọ bẹ́ẹ̀ irú ẹni yẹn òun ní kí olùbẹ̀rù ọlọ́run ṣéèkì wa ni ṣe àárúkà amúrú wà láàyò ìjọ jẹ́ lógo rẹ símbọ̀ rẹ òun náà ni pé kí là ṣe ọlọ́run kí ni tó ní kí n má ṣe ìní dẹ́jẹ̀ kí ni máa ṣe náà ni máa ṣe. Abá ń ṣàlàyé nípa ìbẹ̀rù ọlọ́run ọba ọlọ́run ọba subhanahu wa ta'ala àwọn afáà súnà wọn máa ń pè ìbẹ̀rù ọlọ́run ní wàsíyàtú Allah wàsíyàtú Allah subhanahu wa ta'ala. ara àwọn àsọlẹ̀ ọlọ́wọ́n bá sọ kalẹ̀ fún àlè ọmọ yìí kódà kìí ti fálẹ̀ ọmọ yìí nìkan fún gbogbo àlè ọmọ tó ti lọ ti fálẹ̀ ọmọ yìí náà ọlọ́wọ́n bá jẹ́ pé ìwánu túrátù nìsà lọ́yà one thirty one ọlọ́wọ́n bá ní wàlá kọ́dù wà sọ́yìn alladhina utul kitaba min qablikum wa iyyakum anittaqullah wa in yakfur inna lillahi ma fi samawati wa ma fi al-ard kana Allahu ghaniyan hamida. ọlọ́ọ̀bá ni walaqad wasayna mo ti sàtọ́lẹ̀ fún yín fún àwọn wo alladhina utul kitab àwọn yahudi àtàwọn nasara ọlọ́ọ̀ ni mo ti sọ kalẹ̀ fún wọn tipẹ́tipẹ́ ni sẹ́kù yahudi àti nasara sì ni wọ́n sì ṣáwájú àlẹ́ umma ti anabi sallallahu alayhi wa sallam wa iyyakum àtẹ̀yìn náà ẹni pé ẹ̀tẹ̀yìn àlẹ́ umma anabi sallallahu alayhi wa sallam sàtọ́lẹ̀ fún yín àníkàkúlọ̀ ìkẹbẹ̀rù ọlọ́run o ó kálukú bọ̀dọ̀ máa wúra rẹ̀ ó sì ń bẹ̀rù ọlọ́run ọba anabi ni àsọ́lẹ̀ tọ́lọ̀ sọ fún wa ni pé mo ti sọ fún yín pé kẹ́ bẹ̀rù mi wọ́n wá ní tọ̀tẹ̀bálẹ̀ ní gbọ́ ọ̀yìn tẹ́kùfúrú lọ́wọ́ ya kẹfìrí tẹ́lẹ̀ ní gbọ́ tí mo sọ fún yín tí mo ṣàlàyé tẹ́lẹ̀ ní gbọ́ bóyá kúfúrú lọ́sùgbàrù lẹ́ ń ṣe ni yẹ̀lẹ̀ bóyá kúfúrú náà ń pè ní kúfúrú neema àbí kúfúrú mukuru janel lélà ni ọlọ́ni gbogbo ìtẹ́ bá ṣe ń bẹ́ẹ̀ ẹ̀ ń bọ̀ wá bá mi pé ìtò ìwú tó lè ṣe nínú kẹfìrí mùsùlùmí gbọdọ̀ jìnnà sí i wọn ni ẹni kófùrù yẹn ẹ̀ṣẹ̀ ní ẹ̀ṣẹ̀ lánà bí n sọ sibabul muslim fusuq wa qitalu kufur kí wọn bá yàn jà kí wọn mùsùlùmí jà kí àjọ kẹsẹ̀ bọ́ nù àjọ kẹsẹ̀ bọ́ àjọ aláṣẹ ara wa ni ànábì ni kófùrù ìwà kẹfìrí irú wa ìwà ni kófùrù dùnà kófìrẹ̀ ni ọgbọ́dọ̀ ní ẹ̀hẹ́n tó kéde kófìrẹ̀ tó gbìyànjú jáde wọn ò ní o ṣe wọn ò ní kéèyàn máa ṣe wọn ò ní kéèyàn gbọ́dọ̀ jìnnà sí i wọ́n ní wa inna lillahi ma fi samawati wa ma fil ardi mímú ní ti mẹ́rin sọ́mà sílẹ̀ bí ọlọ́wọ́n bá ṣe fún wa ní ìmọ̀ràn nípa kíkà bẹ̀rù òun lélẹ́yìí o subaka náà anabi sallallahu alayhi wa sallam òun náà ó tún jẹ́wọ́ síyà àsọ́lẹ̀ tánàbì kí sọ fálẹ̀ òun yìí nípa ìbẹ̀rù ọlọ́wọ́n bá. Abu Umama al-Ba'ili ó ní là ṣé wọ́n kọ́ lọ sínú hadith Mu'adh bin Jabal tí baba Nawawi àwọn náà mú wá nínú arba'un wa rahimahullah ó ní anabi sallallahu alayhi wa sallam ó ní ittaqullaha haythuma kuntum. وأتبع السيئة الحسنة تموا وإن يقوم بالحديث أبو سعيد الخدري رضي الله عنه كله لبا النبي صلى الله عليه وسلم وقلت أوصني يا رسول الله من هو النبي فمن مانا أبو سعيد الخدري هو أبا النبي صلى الله عليه وسلم قلت فمن مانا النبي واتفقه أوصيك بتقوى الله أوصيك بتقوى الله ìmọ̀ràn tí ń fún ọ náà ni ẹ̀rù ọlọ́run ẹ̀rù ọlọ́run nítorí kọ́lá ní tí o fi ń ṣe lórí ara rẹ tó ní ṣe pẹ̀lú ẹ̀tọ́ ọmọlàkejì rẹ tó bá ní kó ṣe náà ní kó ṣe lérí rẹ. ànábi nítorí ìbẹ̀rù ọlọ́run yìí fa iná ura su kúlẹ̀ xọ́yì kúlẹ̀ ṣẹ́yì òun lè lérí gbogbo nǹkan láyé nínú ìbádà. olórí ni o kánàbí sallallahu alaihi bó ṣe fún Abu Sa'id al bó ṣe fún ní ìmọ̀ràn pé bẹ̀rù ọlọ́run ọba lélẹ́yìí anabi tún ní wa alayka bil jihadi fa innahu rahdaniyatul islam ńlẹ́ yìí náà jihadi dọ́wọ́ rẹ̀ ẹni pé kò gbìyànjú tí ogun ẹ̀sìn bá dé kó bá wọn jà á kó láǹpẹ̀ ní rahdaniya òun ni ìkọjú mẹ́sìn ti bẹ nínú islam yìí. أنا أم أبو أمامة البائلي رضي الله عنه كنني بكان النبي صلى الله عليه وسلم tí ń ṣe hajjatul wida' yẹni kí hajj ẹyọ kan tí anabi sallallahu alaihi wasallam tó ṣe ó fi kọ́ àwọn èèyàn ní hajj ní ọdún kẹwàá lẹ́yìn ìgbà tí ó ṣe é jọ kó ní mẹ́kà. ó wá ní nígbà tá anabi ń bá wọn sọ̀rọ̀ ó wá ní nínú àwọn ọ̀rọ̀ tá anabi sọ àti ń ṣe kútùbà fáwọn anabi ní ittaqu rabbakum ittaqu rabbakum ẹ̀ẹ́dẹ̀rú ọlọ́wọ́n ọba yín o sọ́lẹ́dì kọ́kọ́ fi bẹ̀rẹ̀ nínú àwọn ọ̀rọ̀ mi. ittaqu rabbakum wa sallu khamsakum ẹ máa kírun wákàtí márààrún yín wa sumu shahrakum ẹ máa gbààwẹ̀ nínú rọ̀mùdọ́nù yín wa atu zakat amwalikum ẹ máa yọ zaka dúkìá yín wa ati'u umara'akum ẹ máa tẹ̀lé àwọn aláṣẹ yín tadkhulu jannata rabbikum ẹ wọ àlìjẹ́nà ọlọ́wọ́n ọba yín ní anabi sallallahu alayhi wa sallam kọ́kọ́ fi bẹ̀rẹ̀ ọ̀rọ̀ òun náà ni ẹ̀bẹ̀rẹ̀ ọlọ́run o ẹ̀bẹ̀rẹ̀ ọlọ́run dọwọ́ ẹnìkọ̀ọ̀kan wa bákan náà lára yẹn wọ̀síyà àwọn sọ̀hábà mana àwọn sọ́lẹ̀fùnà sọ́ọ̀lẹ̀ wọ̀síyà wọn taqwa ẹ̀rọ ọlọ́run bá ń bẹ̀ẹ́lú àsọ́lẹ̀ táwọn náà Abubakar Siddiq radiyallahu anhu ìgbà tí bí wàá ṣe mà nígbà tí Abubakar Siddiq wà lórí khilafa tó wá di àsìkò tí àsìkò ikú rẹ̀ tó súnmọ́ lọ́rẹ̀ Abubakar Siddiq wá pé àwọn akẹ́kọ̀ọ́lẹ̀ wà á lè rántí im Umar bin Abi Talib bin Abi Talib Umar bin Abi Talib Umar bin Khattab òun ni ó fi ṣe bíi ẹni tó fojú sọ jù láàrin wọn àwọn bí àwọn márùn ló pè kún kúmọ̀rù wọ́n ń ṣàlàyé fún kúmọ̀rù ẹgbẹ́ ìwọ kúmọ̀rù ó ní ní mo fẹ́ sọ fún ọ òun náà ni pé wà áwọ̀ ìgbà tó wá fẹ́ fún onímọ̀ràn wà áwọ̀ ló máa pa lẹ́lẹ́hu ittaqillah ya Umaru ìgbà tó bá sọ̀rọ̀ ni mo kàfẹ́ sọ fún ọ ni pé umaru bẹ̀rù ọlọ́wọ́n bá o ọ̀rọ̀ yẹn sì wọlé nínú ẹ̀mí umaru gbogbo ìṣẹ̀mí ayé tí umaru lórí kìláfà rẹ̀ ó lò pẹ̀lú bẹ̀rù ọlọ́wọ́n bá ni. náà ni zuj ìráyísá ẹ̀ka nǹkan kún ó pọ̀ rẹ̀ gẹ́gẹ́ nínú ìṣẹ̀mí ayé umaru radiyallahu anhu náà ni ìgbà ń lo ìṣẹ̀mí ayé rẹ̀ ó di pé tí àwọn àlejò bá wá umaru wá látara bí sí bẹ̀rù ọlọ́wọ́n ẹ̀ lè dá Umaru mà yàtọ̀ sí àwọn èèyàn yòókù ibi aláṣẹ rẹ̀ president gbogbo ayé ẹ̀ ní dàmà yóò jókòó níbi tó ṣe pé ọ̀yọ́ ìtẹ̀mọ́ra béèrè lọ́wọ́ ara rẹ̀ ìyọ́lá kò Umaru la àyà abẹ́rẹ́ kàlífà ni fẹ́ẹ́ rí wọn fún kò sí tọ́ka ní mẹ́ àní ọlọ́ba àpàlẹ̀ kàlífà jáde àní kílẹ̀ fẹ́ẹ́ rí wọn fún fẹ́ ẹ̀yin tẹ̀ ń tó gé wàhálà yìí ti pọ̀ báyìí kàlífà ni mo fẹ́ rí ọ̀dà èmi náà rè kí ló fà á ìní ẹ̀rọ ọlọ́wọ́n ọba náà ló jí kí nǹkan báyẹn kó rọrùn fún un. wọ́n ti ní Abubakar Siddiq radiyallahu anhu ọba tó ń gbẹgbẹ́ wà lórí kọ̀lífà àkọ́kọ́ ọ̀rọ̀ tọ́kọ́ sọ ní kútùbà rẹ̀ ó ṣe fìyìn ọlọ́wọ́n ọba tán wọ́n ní amma ba'du fa inni usikum bi Allah. ó ní tí mo fẹ́ sọ fún yín lọ ni pé ẹ mọ̀ jíká bẹ̀rù ọlọ́run ọba o jíká mú tó bẹ̀rù ọlọ́run ọba o. bẹ́ẹ̀ náà ni umaru náà ọjọ́ kan ni umaru ó wà lórí khilafa wọ́n fẹ́ rán ni sí ọmọ rẹ̀ abdullahi ibn umar radiyallahu anhu. gẹ́gẹ́ bí kálukú wa náà ti ní ọmọ nísìnyí a máa fi ìbẹ̀rù ọlọ́run ká fi kọ́ wọn kódà ká sọ irú ọ̀rọ̀ ọ̀rọ̀ ń tí wọ́n ń sáǹdì lẹ́ni ọmọ ìjọ tó bá gbọ́ tó bá dàgbà náà tẹ́lẹ̀ kí wọ́n lọ pé ẹ̀sìn bẹ̀rẹ̀ ọlọ́run àyà rẹ̀ ọjà bẹ́ẹ̀ òtì bẹ̀rẹ̀ ọlọ́run ẹ̀rín kí ni ọ̀bẹ̀rẹ̀ ọlọ́run wo ní sọ fún mi ìdákun kò mọ tí ń jẹ́ bẹ́ẹ̀ tó òun ni pé ọmọ rẹ̀ Abdullah ó wá ní amma ba'd ó ní fa mò ń fún ọ ní àsọ́lẹ̀ kó bẹ̀rù ọlọ́run o ọmọ wa wo àwọn àlàyé tí wọ́n fi ń kún fún un wọ́n ní wa iná máa ní takọ́ wa kọ́ ẹni tó bá bẹ̀rù ọlọ́run ọlọ́run ó ṣe ń tọ̀ ní. ìwọ wa tọra káàkiri ẹ ayé dààmú mi ni tí mo jẹ ń gbádùn gbogbo ìmọ̀ ńlá fún mi ní nǹkan jẹ lójú oorun ó sì wá máa kì mí lọ́rùn pẹ̀lú ọmọ wa tẹ̀lé mọ́lẹ̀ kí ni wàhálà rẹ̀ ẹ̀rù ọlọ́run tó bá ti bẹ̀rù ọlọ́run wà kọ́ ọlọ́run máa sọ ọ ni ẹni tó bá ń bẹ̀rù ọlọ́run ọlọ́ ìṣọ́ ọlọ́run bó dé fún ọ. lẹ́yìn náà wà mẹ́n akọ̀rọ̀dà ó jẹ̀zà tọ̀ ẹni tí wọ́n tún ń rí ọlọ́run ọba ní nǹkan ní pé títọ́ ọlọ́run lẹ́rẹ́ fi ṣe ẹgbà. wà á bọ́dọ̀ àmọ́ làwọn ẹ bá ní ọyẹ wa dáwọ́ báyìí wàhálà ẹ̀rí ń wọ̀rùn ẹ̀kọ́ ẹ̀kọ́ ti mọ̀ rí àwọn èèyàn tó ti kó owó kalẹ̀ ẹ̀dá kò sáà lówó lọ́wọ́ ni sáà lówó lọ́wọ́ sáà lówó lọ́wọ́ ẹ́ ẹ̀dá kò túnra ọlọ́run ẹ jẹ́ ká máa náwó ẹ jẹ́ ká máa náwó yìí ṣẹ̀kọ́ àárín ara wa náà láti ń sọ yìí wọ́n sọ wá lẹ́nu ń ta àwọn náà tó wá rí kódà oṣù àkọ́kọ́ gan ẹni mọ́rẹ̀ níbọ̀dì ah, ah, àwọn èèyàn ti wá ní pọ́blẹ́mù ẹ dákun ẹ mọ̀ àwọn kan náà làwọn yóò sì máa fojú sọ pé ah, ẹ dákun a nídìí nǹkan báyìí a nídìí nǹkan báyìí ẹlòmí òròpó ló lọ ẹ kò rí ṣe à ó lẹ́yìn tẹ́wá bí sẹ́yìn bọ̀dá ẹ dákun ẹ máa dáwó wá nítorí ọlọ́ka mọ́ wàláyé tẹ́wá kó kọ́ wọn rẹ́gẹ́dẹ́ báyìí ìtò burú ni pé wàláyé wọ́n lé wọn kú níbi iṣẹ́ àwa àwa owó a ti ń gbọ́dọ̀ àwọn afáàmì àkómìnira yóò kọ́ tèmi mẹ́ ìní bá yín dáa ṣe dá one thousand fẹ́ni lóṣooṣù one thousand lóṣooṣù ẹgbàájì báyìí wọ́n gbà fún ṣàánú fún yẹn ẹnu wa rí àwọn títọ́ àwọn ẹlẹ́yà wọn wá lálà sí ọmọdé ọmọ jìyà káàkiri ìdàpọ̀ sáà gan bá ẹwù bá ṣe tó mọ́tàlá sí tí wọ́n one thousand wọ́n máa jáde lọ́dọ̀ nìkan kí wọ́n lóṣooṣù káwọn tí ó tẹ̀. ìyá bẹ̀rù ọlọ́run wọ́n ti rẹ́díò ẹ̀ sponsor rẹ̀ tì í. aláì òun dúró ọlọ́lọ́kẹ́ sànú àbá kan ọ̀kọ́lọ́kọ́ bá ṣàlékún dáadáa fún un. àbá rẹ̀ mẹ́sà òdi àbá ọdún òun rẹ̀ ń sọ ọ́ àmọ́ ilẹ̀ tó ti wá ní pẹ́ máa sọ wàlẹ́ àbá òun ní sponsor program nísìn. àwọn bọ́dà méjì kan lọ́mọ tó ń dá sí ẹ dákun wọ́n sì máa pariwo bídíà ń lùlú ipa bídíà ń lùlú ipa fún bídíò kí àwọn náwó èyí ṣe prógrámù ẹ̀ ń gbọ́ prógrámù kan ní ìjẹ́ ìjẹ́rin ẹ̀yìn kìí ṣe lálìjẹ́ náà bíi ṣe ń pè é ẹni yẹn wá ń sọ pé ẹnìkan ti kó kalẹ̀ owó ọdún kan thirty minutes eighty nine thousand ọdún kan náà ló kó kalẹ̀ wọ́n sọ jáde báyìí ni wọ́n ní alájùdá ibù ó ti kó owó ọdún kan gbáko láì ẹ mọ̀ jára ní kan ní ìsìn owó di tánìtì ẹ tó la ilaha illallah ah ewo tí wọ́n mọ̀rún sọ fún ọmọ rẹ̀ ó ní wọ́n máa mi wà mẹ́ni àkọ́rọ́dà ó jẹ̀ zá sheikh báwa náà mọ̀ ọmọdé ń sọ yìí ẹ mọ̀ tẹ owó káàkiri sáà ẹ rí ṣe ni ẹ̀rí mọ́tò la pààkì síta yìí wà mẹ́ni àkọ́rọ́dà ó jẹ̀ zá ẹni tó bá ń yan ọlọ́run ọba ní nǹkan ọlọ́run ní ìsànlẹ̀sàn ìsànlẹ̀sàn láwọn èèyàn ń sọ fàfà èèyàn ń sọ fàfà wọ́n máa ń ṣàkọ́ra wú zẹ́ẹ̀dẹ̀ wù ń pa àwọn èèyàn ìpìlẹ̀ gan kẹ̀kọ́nù ebi ń pa àwọn èèyàn tààrà aláì níjọ́ kan ní ẹnìkan ló bá ní ó pe àfọlọ́jẹ̀ precisely ní wọ́n fún wọn ní ẹnìkan ló fún ní iná fẹ́lẹ́ àwọn nọ́mbà wọn ó lẹ́nu òun ní òun gbọ́hùn ẹnìkan nínú rédíò tó máa ń pè ní àbáṣàlẹ̀ kòtò kó wá wà lọlé kó wá lọ́sàlẹ̀ kòtò kó wá kó bá wọn ò gbé ìsàlẹ̀ kòtò kí ni wọ́n á rí wọ́n sáré òun nítorí àfàlùkù ni nítorí àfàlùkù ni ẹlẹ́hàá ẹlẹ́hàá nǹkan gbọ́nu rédíò wa nítorí àwọn afáàjì ń sọ̀rọ̀ nínú rédíò yìí ọ̀ẹ́kẹ́ lè máa sàánù ọ̀hún ọ wá lọ ní ẹnìkan wá rí wá wò pé ah títà ló ń wá fúlábà lùkú ló ń wá kí ló dé sọ mọ́rí ló lóun kí ló dé ní mo fẹ́ tọrọ ìrànwọ́ lọ́wọ́ wọn ni ní ah ó lóun sì wo múra rẹ̀ wọ́n pé ìmúra àwọn ọ̀dà pé múra àwọn tí múra àwọn ẹni yìí ni wọ́n ló wá ní kí lẹ fẹ́ rí fún un àlóhun ah, fẹ́ tọrọ ìrànwọ́ lọ́wọ́ rẹ̀ náà ni ẹ̀ mọ́rí lóun ọ̀mọ́rí òun gbóhùn rẹ̀ lóun wá ní kí kò ń fún nọ́mbà ẹnìkan ó ní kóun fi fún nọ́mbà òun wò pé tí ẹni yìí lè lè dọ́dọ̀ ẹlẹ́ra yìí ẹni ilé gbígbá ìlú rédíò ìgbà náà ń sọ̀rọ̀ káàkiri o bẹ́ẹ̀ ló fi gbá ẹni tí ẹni yìí kọ́ lọ́dọ̀ rẹ̀ ló fi júwèé ibi tí ń gbé fún ṣe ò báwọn ń sẹ́sìn kinu o ìrọ̀dàpọ̀ kí ni ìdùnnú tí wọ́n ń torí sọlọ́run àwọn èèyàn mọ̀ sọ́fà àwọn èèyàn mọ̀ jìyà àwa ń gbé sí tó kàn á pẹ̀lú ẹnìkan irú ìṣẹ̀mí wò lélẹ̀ yìí anábì òṣèlú ìṣẹ̀mí yìí àwọn sàábù òṣèlú ìṣẹ̀mí yìí àwọn alùsùnù òfin ìṣèlú ìṣẹ̀mí yìí táwọn lè wo ìṣẹ̀mí àwọn ìmáàmù Ahmad kálọ̀ka ìṣẹ̀mí Abu Hanifa kálọ̀ka gbọ́ àwọn tó jẹ́ àwọn afáàsùn náà lóríṣiríṣi kódà ká pọ̀ àwọn afáàsùn náà ṣe lọ ṣékò daniel ṣékò sẹ́yìn kálọ̀ka ìṣẹ̀mí wọn bọ́ ti máa ń ṣe kódà ibùn brọ́dà kan kọ́nà ló ti parí apá súnà ni kọ́nà làfà ti parí kọ́nà kọ́ bá ṣe lára fáfà tí wọ́n ní ìmọ̀ táwọn ọmọ rí níbẹ̀ yẹn ni pé àwọn tán jẹ́ olówó tán lásìkì pàlá àwọn ọmọ tó tọ̀yàn nígbà wo ló ṣe ń ṣẹ̀mí ẹ̀ náà báwo ló ṣe ń gbé nígbà ló ṣe ń ṣẹ̀mí ayé báyìí ṣé ó sì ń kó ìsún ṣe ká ah, ló ṣe ń jẹ bó ló ṣe ń mu wọn ni àti pẹ̀lú ògbọ́n náà lóṣooṣù ní màá fún níye báyìí ẹni wá ní tí wọ́n máa ń yà àwọn lẹ́nu jù láyé lára àwọn sàlàfíà báyọ̀ òun ó ní pé tó bá dá aago márùn-ún fún ọ òun ló fẹ́ fún ọ ní nǹkan o tó bá dá àbúrò ìdíkà pàdé ní aago márùn-ún tó bá wá lé ìṣẹ́jú márùn-ún ní tó bá kọ́ dín ní ọkọ̀ mọ́ bìọ́ náà kíbi lẹ́yìn ọ̀fọ̀n ọ̀la sàfihàn pé ìṣẹ́jú márùn-ún tó lé yìí nǹkan ló dáhùn jùlọ náà wọ́n fẹ́ ah, ilé ìmọ̀tò fẹ́ gba nǹkan ilé àwọn tí mọ́ni àkọ́rọ́dọ̀ wú ẹ̀dá òun ọlọ́run nìkan ni ọgbẹ́ ẹ̀sán rẹ̀ ẹni orí ọ̀tàn so gbogbo eléyìí tó gbọdọ̀ kílẹ̀ ni ẹni wa ṣùgbọ́n ọmọ fúkà ẹ̀lẹ́tẹ́jì ẹ̀lẹ́yẹ̀tẹ̀ tó máa gẹ̀lú lẹ́tàn ilẹ̀ ẹ̀rọ̀fẹ́ máa fún wọn kó tètè tètè ẹ̀rí aláwọn bí àgán máa mọ̀ wá ẹ̀gbọ́n jù rí lónìí wọ́n láhùn wọ́n láhùn kí àwọn ètò àánú ara wọn bẹ́ẹ̀ tí ó rí bí àbí òrí bẹ́ẹ̀ ìlú ọ̀rọ̀ dé tó rí bí àbí òrí bẹ́ẹ̀ ṣẹ́kùn nípa lákèsí láàrin ara wa o wọ́n bá kó sànú fún wa. wà máa ń ṣàkárà owó zẹ́ẹ̀dẹ̀ o kí n tó kún mẹ́wọ̀n wọ́n rí mílíọ̀nù máa wọ pé ẹ̀ eh, àwọn àfáà tó lówó náà kí làwọn náà ń ṣe àwọn làwọn náà jọ ní òní kí wọ́n máa sáwọn. ẹ̀rí bọ̀dá kiri òun náà lówó pé lọ́nà ìwọ́n máa ń nẹ́tì ẹ̀ gbà tó bá ti na ọ̀rẹ́ nìkan tó ń lọ padà ṣe kí ni tó bá kọ́sì rẹ̀ ẹ lágbájá wọn náà ẹjọ́ ohun tó bá ti ń fàyàn yẹn náà máa fà ẹwúrú ẹ ló ṣẹlẹ̀ níbi àṣìdíta lẹ́sọ̀ lọ́sọ̀rọ̀ níbi ní máa ń sánà fẹ́lẹ́ ìṣẹ̀lẹ̀ àmì sunnatan sunnatan ọláyẹ lọ lè wà àwọn bọ́dà ní èkó wọ́n ti ń ṣe súnà tí rí yọ́n máa wú rí yọ́n máa wú àwọn sàlàfíà tó jiná ilé àwọn sàlàfíà tó tún lójú àánú wọ́n tún máa ń mọ feelings pé ah, ilé bọ́lẹ̀ ààbùlẹ̀ ṣe ń sẹ̀mí báyìí ẹ mọ̀ pé lè máa ń wọ́n níbẹ̀ wọn wọ́n sì mọ̀ pé lágbájá àti fẹ́ fẹ́ àwọn òbílẹ̀ kan gbogbo ó ti da owó gẹ́gẹ́ máa kó ilé ọ̀lẹ́lẹ́ lórí ẹ̀sìn lé lọ́kẹ́ nìkan yà ọba àmọ́ sọ̀tà wọn lọ́nà. na wà máa ń ṣàkára owó zẹ́ẹ̀dà bá ń súnkẹ́ tó bá ń dúpẹ́ fọ́lọ́run kọ́ ní máa ṣàlékún fún un ẹ ń dúpẹ́ fọ́lọ́run kí máa ṣàlékún fún tọ̀hún ẹni pé tó mí kanlẹ̀ tó wò pé áá ah, ọlọ́run ah, tọ́ òṣèré fún mi ọlọ́mọ wúra rẹ kí ọ̀kadà náà là ń gbé lórí ọlọ́run ti báyìí ibi fẹ́ gun ọ̀kadà tí ń gùn o tí ò rí gùn o tí ò rí gùn ṣètò ọmọ ní kílẹ̀ ńlé báyìí ọ̀kadà ni o ọ̀kadà ṣùgbọ́n ọ̀kadà kan ní ìsinmi wọ́n tó wá lọ́kadà wọn náà ó tó wá máa ranjú so bẹ́ẹ̀ ni mùsùlùmí yẹn ni pé ìyẹn máa ń wo àwọn orí tọ́lọ́wọ́n bá ṣe fún yàn kì í ṣe owó nìkan lórí ọlọ́run tó kùjọ yé wa nù lórí ọlọ́run ọba pọ̀ wà in ta'iddu orí ọlọ́run orí ni orí iman orí sàlàfíà orí súnà ọmọ dùpẹ́ ìtọ́ sọ́nà tiẹ̀ ní ká máa wà dáadáa nígbà kan ní máa ń sọ̀rọ̀ òun létí mi wà á ti jọ́ tí ọ̀sán máa ń kú lọ́ra yìí nílà káì máa ń ẹni yìí nílà káì gbàtó wá di kó wá bẹ̀rẹ̀ súnà ọ̀nà àti kí yẹn wá ń sá fẹ́rẹ́fẹ́rẹ́ ẹni kọ̀ á ti yóò tẹ̀ka ti ń sọ̀rọ̀ báyìí ẹni wà láàkẹ́ dúpẹ́ fọlọ́run títú bá jẹ́ pé owó bá wá ń wá tí èèyàn wá rírú àwọn àgbóyí tá à ń gbóyí yìí ń kọ́ ìmọ̀wò pé ah, ilé ìtọ́ fún mi tó wọ́n pé áà ah, ilé nílà káyìfà ṣùgbọ́n so yíyún kí ọkọ mọ dúpẹ́ fọlọ́ ọba lérò rẹ̀ náà náà ni àwọn sọ̀rọ̀ àwọn ọmọ dúpẹ́ fọlọ́ wọn ni nàìmẹ̀tò lọ alẹ́ ní ìmánu ti alẹ́ nàìmẹ̀tì ìmán wọ́kẹ́ fara ìhá ní ìmá ó ní nímà yìí ìdára ìmán ìdára súnà yìí ó tó torí pé bá ń rí àwọn èèyàn tí wọ́n ń ṣe ìtinà tí wọ́n ń jẹ ìyà wàláì tí wọ́n ń jẹ ìyà níyà tí èsì díẹ̀ tí wọ́n ń sin ẹlòmíì tó kì í ṣe ọlọ́run mo wà pẹ̀lú àbúrò rẹ̀ nìkan jọ kan ọ̀rẹ́ mi àbúrò rẹ̀ ó ń ṣe súfí so ọlọ́wà ní kó fẹ́ràn mi gan gbogbo àti bá ti dèmi gẹ́bọ̀ kó fẹ́ràn mi gbogbo àti ti wọ́dọ̀ ni ìsà máa ń tètè wọ́n máa yí tó ń ṣe yí ọ̀dà nínú kan bàbá àgbà rẹ̀ rákùn ẹ̀ fi yún lẹ́gẹ̀rẹ́ ta bí ìṣe ń bá tọ́jọ́ kaba yìí kí ni ó di lórí àga báyìí ó sì kúnlẹ̀ ó tẹrí bàbá yìí níbi kọlu níbi wọ́n á jòkó wọ́n á wò wá rí tìbù wá dìde jòkó ó ní ha kí ló ń ṣe yìí ah ó lè dákọ̀ sí ọ́lẹ̀ o bóun ti máa ń ṣe lójú rẹ̀ lójú ṣéwùn pẹ̀lú ọ̀hún ìṣẹ̀lẹ̀yìn ṣéwùn ẹ wo ẹ̀lẹ̀ sí eléyìí sí eléyìí ń jẹ́rú fọ́lọ́run náà tí yóò jẹ́ ẹrú fọ́lọ́run bá máa ó ti di ẹrú ó ti di ẹrú ẹrú ọlọ́run sólé ilẹ̀ wa níbi pẹ́ fọ́lọ́run sí tọ́lọ̀ tẹ̀ fi yóò yí ọ gbogbo yóò kílẹ̀ sí wọ kòtò ní máa bá èèyàn di ẹrú káàkiri wọ́n ni wájú àìlítẹ́kọ̀ọ́ kó má rò ní sọ fọ́mọ rẹ o wọ́n ni wájú àìlítẹ́kọ̀ọ́ nọ́ọ̀sùbà àìnáyíká kó jẹ́ pé ìbẹ̀rù ọlọ́run òun ni ọ̀jẹ̀ tó kà mọ́ sẹ́kì ojú rẹ̀ sí gbogbo wa tó gbogbo tó bá tẹ̀ sí báyìí bó ní ṣe rí bẹ̀rù ọlọ́run ọba lò láàrin yìí o ní wọ́n ta máa wá kiri ìbẹ̀rù ọkàn mi bó ní ṣe ní ṣe lọ́run pé ìbẹ̀rù ọlọ́run ní rí lò láàrin yìí nítorí ẹkú máa ń jẹ mùsùlùmí lógún nù lẹ́yìn ọba tí ríra rẹ̀ báwọn mọ́ tí wọ́n máa kíra síra rẹ̀ kó máa kíyè sílẹ̀ ṣùgbọ́n àwọn èèyàn ń ṣe lọ́run èèyàn ń sábúrú kò tiẹ̀ ní ọ́ lára kò ní ọ́ la tó kàn tó yẹ kó ṣe òórí òórí ìgbésẹ̀ yẹn gbé ìgbésẹ̀ kó kọ́ ìgbésẹ̀ kó kú mbẹ́ wá jòkó rẹ́gẹ̀dẹ̀ síbẹ̀ sílé léyìí ara ìbẹ̀rù ọlọ́wọ́ ba ló bá tẹ̀wọ́ mọ́tò àti àwọn bróde kò ń sàmọ́ ń gbèmí ní eré nípa ẹlẹ́bọ̀n tí kò lè kún ó sì gbé síra méjì lọ́wọ́ ẹ̀rọ pé bọ́yá síra tí ó ń kà ní o ó fẹ́ wọnú mọ́lù ẹ̀ ní o tó wà gbé kẹsẹ̀ báyìí gbé kẹsẹ̀ báyìí tó bá ti rí kóbìnrin ní ojókòó tiẹ̀ ló gbé kẹsẹ̀ ẹgbẹ̀rẹ̀ ló gbé kẹsẹ̀ ẹgbẹ̀rẹ̀ báyìí. títí pé kí ni kó mọ́ fi ara kàn án wọ̀tẹ́kùn lọ́ á wọ́n sàtọ̀ àìtún ó ṣe lágbára mọ́nu irú ẹni ẹgbẹ́ tó bá lágbára àti mọ́ wọrú àwọn mọ́tò òun mọ́ kò ní wọrú ẹ̀ náà pé á ah, mọ́tò ìgbà míì gan wọ́n ti fẹ́ jòkó nínú irú rẹ̀ tọ́wọ́ pé àyèyàn mẹ́ta ni àwọn mẹ́ta àyèyàn márùn ni àwọn mẹ́ta náà ti lọ kó ni ẹ kó mi ni mọ̀ wá ẹ sanwó a máa sanwó ẹ lọ́dọ̀ wáyà yìí aláyé kàì àfikún náà ń gọ́ta náà à ń tẹ́lẹ̀ bá fẹ́ jòkó bá fẹ́ jòkó bá fẹ́ jòkó lánàá tó bá ti lẹ́kùn báyìí ó ti jòkó sí i ah, ó ti wọlé tóbi olómi ẹ kó jẹ kó ah, obìnrin wà lẹ́ ẹ̀mọ̀ lọ ta ni pẹ́ ọba pẹ́ńkọ́ tó wà kú ibi tó dúró sí ni ẹni tó bẹ̀rù ọlọ́run lóbìnrin kò ní mọ̀ gọ́ ọ̀kadà káàkiri kò ní gun ọ̀kadà lóbìnrin tó bá bẹ̀rù ọlọ́run ọ̀kadà tí ó èso ọkọ rẹ̀ tí èso ẹ̀gbọ́n rẹ̀ tí èso àbúrò rẹ̀ ẹ̀rí kó wù mí lókè díẹ̀ mo fẹ́ kó tọ̀ wọn ni. obìnrin tó bá bẹ̀rù ọlọ́run ẹlẹ́yà tó bẹ̀rù ọlọ́run kò ní gun ọ̀kadà káàkiri ọ̀kadà tí èso ọkọ rẹ̀ tí èso ẹ̀gbọ́n rẹ̀ tí èso àbúrò rẹ̀ kò ní gùn àwọn obìnrin lọ́rí ti yàyàkúyà ẹlẹ́yà lọ́rí yàyàkúyà wallahi alazim kò ní wọ́n lára kò ní wọ́n lára láti mọ gun ọ̀kadà mọ mọ ìkótọkùnrin mọ fàyà gbá àwọn ọmọ tó gbẹ lẹ́lẹ́ ha pẹ̀lú ní kọ́ọ̀bù pẹ̀lú ní kọ́ọ̀bù pẹ̀lú ní kọ́ọ̀bù pẹ̀lú ìjáàbù. àjọ ní kan bẹ kan ń jẹ ó ti pé ní gbogbo àwọn àárín yìí arin àárín dọ́kítọ̀ gbogbo àwọn ọlọ́pàá ti mọ dèédé àyà ń kalu kúkọ ọ̀gbẹ́lóbìnrin ẹlẹ́à ọ̀gbẹ́lẹ́ àti mọ tó gbà wọn àyà ah, rẹ tó bí ọ̀rọ̀ ah, ah, tí eléyìí ní òjò ti bímọ rí ni ẹ̀yin náà ti bẹ̀rù Ọlọ́run ẹ àwọn ẹjọ́ ń ṣe lọ́run látara yìí bẹ́ẹ̀ náà ni bọ́dà náà tó waj'al taqwa Allahi nasba aynayk bí ìbẹ̀rù ọlọ́run ni kò lè kó sọ́ọ̀mù wò ní gbogbo tó bá fẹ́ ṣe ìbẹ̀rù ọlọ́run ni kò mọ ọ̀rànjú pé ah kò ní tẹ̀lé bẹ̀rù ọlọ́run lò láàrin yìí tó bá ti mọ̀ kó ní rí bẹ̀rù ọlọ́run bá lò láàrin kan kí ló kù fọ́ọ̀mù ẹ̀dá mọ̀nìyàn mọ́láyé tó jẹ̀lẹ́ akọ́lìbìk tó yẹ kó jẹ́ kó mọ jẹ́ kó kàrí ó kílíà ó ní pé kó mọ rí pé kó lò bẹ̀rù ọlọ́run kó bá ti mọ̀ pé òrí bẹ́ẹ̀ ọlọ́wọ́ bá lò láàrin ìṣẹ́ kó mẹ́ kó mẹ́ kó mẹ́ bí ó mọ̀rọ̀ olùkọ́tọ́ bẹ̀rẹ̀ rí ọlọ́ àìní bó ṣe fún ọmọ rẹ̀ ní ìmọ̀ràn rẹ̀ Abdullahi ibn Umar ẹ bá wo gbogbo irú àwọn nǹkan wọ̀nyí ẹ lè wá wo ìgbésí ayé Abdullahi ibn Umar ẹ má ba irú rẹ̀ bẹ́ẹ̀ sotori tí bàbá rẹ̀ kọ́ ni bàbá rẹ̀ gbèsè lẹ́mìí ni gbé fọ àpù àbí jífọ̀ bọ́ọ̀lù náà ní ti ìtàgbé sáwọn ọmọlẹ́ni kódà ilé kéwú mm-hmm. àkún àbí ipò àpò yìí náà tání náà bákan náà Ali ibn Abi Talib radiyallahu anhu níjọ́ kan ní Ali ọfẹ́ rán àwọn ọmọ ogun kan lọ sójú ogun gbà tó wá fẹ́ máa rán wọn lọ tó wá fẹ́ fi ṣe ìkìlọ̀ fún wọn ó ní òsì kábítẹ́kọ̀ ọ̀la ẹni tó jẹ́ lórí wọn ọkọ̀jú sí ó ní bẹ̀rù ọlọ́run o òsì kábítẹ́kọ̀ ọ̀la azza wa jal alladhi la budda laka min liqa ọ bẹ̀rù ọlọ́run ọba tó ṣe pé òun lọ́ba tó dọ̀ kò sì sí bó ṣe lè dí láyé kó padà pàdé rẹ̀ ńjọ́ kan bóyá bó ṣe lọ ilé ọ̀rẹ́ pàdé rẹ̀ o bẹ̀rù ọlọ́run o bóyá bí tí ń lọ yìí bí tí ń lọ bóyá ní ìní débẹ̀ gan. so òun ni ó mú ọ bẹ̀rù ẹ dákun ẹni tí wọ́n ń bẹ̀rù ọlọ́run tó ń wo pé yèé mọ́tò tí mo fẹ́ wọ̀ yìí mọ̀lẹ́ kí wọ́n ọrùn rẹ wá bó kí n sọ ọrùn lẹ́nu mọ́tò yìí káwọn mi lẹ́gbẹ̀ẹ́ obìnrin olóyè gbogbo òun ní ń fara kín ah mọ́tò yìí máa lọ. ìyá àwọn kẹ́kẹ́ mẹ́tẹ́ ó dìídì fi ìṣẹ̀mí ayé rẹ̀ kalẹ̀ àbí owó rẹ̀ ó dìídì fi kalẹ̀ nítorí kó lè bá àrítọ́ náà bá ṣe ni bóyá wà níwájú mọ́tò nìsín sáti bá ń gbé ọ lọ ẹ̀ka bá ní ó dobìnrin èèyàn mẹ́ta ti kún lẹ́yìn ọ̀fẹ́ jòkó tí ọ̀ká ìmọ̀ lọ mọ́gbé ọ̀dà ayé ògbé ẹgbẹ́ ó fi títí náà lọ́gbà rí náà tó ń fún ọ ó fi èyí sáàrù nu òfin fífi náírà rẹ ó ná pé torí pé kí ni ọ̀fẹ́ ṣe tọ́lọ́wọ́ ọ̀fẹ́ so bẹ́ẹ̀ ni wọ́n lásìkò ń gbà mí náà bí àwọn òun ló wà wájú ó fẹ́ wọ mọ́tò wọ́n bá ní ẹgbẹ́ bọ̀ wọ́n yà fa áà ẹ máa lọ ẹ máa lọ. náà nígbà mi tó bá rẹ́ lómi fún un bá jáde sẹ́rí àìdúrídé yìí àdéhùn ní fún àdéhùn ní fẹ́ lómi náà. tó bá rẹ́ lómi jọ́ mi tó bá fẹ́ jòkó tì nínú mọ́tò tó bá ní àákárì ah, à ah. wọ́n wá gbọ́ ọ̀rùn. ìyẹn wà ló sì ní ìsìn gbẹ̀gẹ̀lẹ̀ dákọ̀ ẹ̀ sílẹ̀ lẹ́kùnrin ọlọ́wọ́ láti yí ti pọ̀ jù àwọn àwọn tí ń ni wọ́n àwọn tí ń jòkó tì wọ́n lóòótọ́ wọ́n àwọn tí ń jòkó tì wọ́n àwọn tó kálukú bá dúró déédé eléyìí òjòkó tì ọ́ eléyìí òjòkó tì ọ́ tó bá ti rọrùn ah, àwọn sàrábà nìkan àwọn èjòkó ah, tì ọ́ àwọn èjòkó tì ọ́ tó èjòkó tóbi olómi o ẹlẹ́lẹ́ òní yóò ní ìyàwó lé ní so gbogbo àwọn ìjọ wọ̀nyí èyí òun ní èyàn gbọdọ̀ máa rántí ẹkùn òun sí kàbí tó wà lọ azza wa jalla alladhi la budda laka min liqa àpàlẹ́ rẹ̀ wala yantahi laka yàní dúnà wala muntaha laka dúnà wala muntaha laka dúnà ọmọ pé kò sí ìkan tó parí iṣẹ́ rẹ̀ sí tí ìbá sọ̀dọ̀ ọlọ́run náà bí a lè ṣe ń fún ẹnìyàn ní mọ̀ràn ní wọ́n ní wọ́n yẹ́ múlẹ̀ kò dúnìyà wọ́n àkìrà ọlọ́run yìí ló láyé òun ló lálẹ́ kìyàmà ó kápá rẹ̀ láyé ó kápá rẹ̀ lálẹ́ kìyàmà bóòlì ò ṣe ní bẹ̀rù ọba náà bóòlì ò ṣe ní bẹ̀rù ẹni tó kó ń lọ dá ọ. náà Umar bin Abdulaziz sábà ń sọ àwọn khalifa yẹnì alaadil wọ́n gbọ́dọ̀ mọ́ta Umar bin Abdulaziz gbé Umar bin Abdulaziz. bákan náà radiyallahu anhu òun náà òun náà tó fún arákùnrin kan nímọ̀ràn ọkọ̀jú sí wọ́n ní òsì abitakuwalá mo ṣàtọ́lẹ̀ fún ọbẹ̀rù ọlọ́run lẹ́tì la yaqbalu ọba tó ṣe pé ìbẹ̀rù ọlọ́run tó lọ́wọ́ yẹn tó yàtọ̀ sí ọlọ́run gbogbo a tí bá ti ọlọ́run إنما يتقبل إلا من المتقين gbogbo tẹ́ bá ṣe àfi kí bẹ̀rù ọlọ́run ọba kó wọ̀ kí bẹ̀rù ọlọ́run ọba ọba ti wọ̀ na kí bẹ̀rù ọlọ́run ọba ọba ti wọ̀ gbogbo tí ẹ bá ṣe ọlọ́run ọba nídìí ẹ o gbogbo nǹkan tá a bá fẹ́ ṣe àfi kí bẹ̀rù ọlọ́run yìí kó wà níbẹ̀. bákan náà ó ní wala yarham illa ahlaha ọlọ́run yìí sànú ẹnìkan ká àgbẹ̀ tó bá èmi ni ọgọ́ ọlọ́run yìí sànù kìnnà ẹ̀mọ́ yà tó ń wọ́n tó ń bẹ̀rẹ̀ ọlọ́run tán lówó ẹ̀ ó tó mọ̀ sí pé wọ́n náà dájọ́ nù á pé owó kọ́ ni àánú ọlọ́run nù. àbí tó bá ní ọlọ́run yà nìyà àìlè rọ̀bí ọlọ́run ní wọ́n láyé ṣẹ́mu ilá àhàlàhà ọlọ́run yìí kẹ́ ẹnì kankan kì í tànú ẹ̀ sẹ́gun bá lọ́lọ́run kẹ́yàn bá lọ́lọ́run ọ̀kẹ́ lọ́dọ̀ àbí kò fẹ̀rẹ̀ ọlọ́run ìgbàdúrà rẹ sọ ìyí nǹkan ní jẹ́ ìkẹ́ ọlọ́run tí ń jẹ́ ìkẹ́ ọlọ́run òun náà ni pé kí èèyàn ní imán ẹni tó bá lálẹ́ kìyàmà kí wọ́n á rí aljanna ọlọ́run ọba wala yarham illa ahlaha nínú hadith nínú musnad imam ahmed jabir bin abdullah lọ́sọ̀wá wọ́n bá di jíjọ́ gbé ní alkiyama ọlọ́run á ní ẹni tó jìyà jù láyé ẹni tó gbádùn jù láyé tó gbádùn jù dájọ́ tó lọ́n ti dá ayé títí yóò táyé fi parẹ́ tó wá di pé kékeré lẹ́nu ìhun tó rẹ̀ kẹ́gùn sí ìyá ọlọ́run ọlọ́run wa ni ẹ̀mú jáde ó ti wà nù náà o ọlọ́run wa ni ẹ̀mú jáde wọn ni wọ́n lọ gbádùn jù láyé yóò ní bẹ́ẹ̀ ni ìjọ gbádùn rí yóò ní kí ní jẹ́ gbádùn yóò gbà kò mọ tí jẹ́ gbádùn máa bákan náà nẹ́bí sọ̀lọ̀ sọ́dà tó ní pé tó bá di níjọ́ gbé ìdàlù kìyàmà ọlọ́run ẹni tó sọ́fà jùláyé tó jìyà jùláyé tó bá jẹ́ mú mi ní ọ̀rọ̀ rẹ̀ wá ti já sí àlìjẹ́nà ọlọ́run àni kan mú jáde nínú àlìjẹ́nà tó bá mú jáde báyìí wọ́n á ní wọ́n ló jìyà jù nílé ayé ó ní ni ǹjẹ́ ọ̀rọ̀ ti yà má kí ni ń jẹ́ ìyà ó ti gbàgbé bẹ́ẹ̀ ni gbogbo tí bá ń ṣẹlẹ̀ láyé yìí wọláyé kìí ṣe bí sáà ń lọ́kọ́ yìí o bí sáà ń lọ́kọ́ lélẹ́ yìí. àmọ́ ìwà wa ọ̀rọ̀ wa ọ̀rọ̀ pé bí sáà fẹ́ bí kí ọ̀rọ̀ wa mọ náà ní láti ń wà nù. ọ̀rọ̀ pé bí tí ọ̀rọ̀ wa mọ náà ní láti ń tẹ̀sí náà. ìpínlẹ̀ tó ń sìn kankan mọ́ ọlọ́run àkọ́mọ́ ṣàtàwọn fún wa ni. na wala yusibu illa alayha ọlọ́run ò ní sọ̀yẹ̀ lẹ́tà kankan ẹni فإن الواعظين بها كثير ايه هو تبير لهم طا عمر بن عبد العزيز نوي به اتقوا الله حق تقاته عباد الله نعم اتقوا الله من وقفنا هذه من وقفنا والعاملين بها قليل أنا أنتم لو لهم يكره kọ́lọ́kọ́ mọ́ ṣàfihàn náà sínú àwọn kékeré yìí o ibn amr bin abdulaziz wa ni ja'alana allah wa iyyakum min al-muttaqin so báyìí ni àwọn salaf lóríṣiríṣiríṣiríṣi ṣe máa ń kìlọ̀ fúnra wọn nípa ìbẹ̀rù ọlọ́run ọba àwọn máa ń gbára wọn níyànjú bẹ̀rù ọlọ́run ni wọn kì í bára wọn níyànjú ìṣepò kí sọlọ́run ẹlòmíì ìṣepò kí sí ọlọ́run náà máa ń gbára wọn níyànjú ó gọ́ ọ gbà eléyìí ti ẹ̀pọ̀ sọ́dọ̀ àwọn obìnrin ọkọ̀ ní ọlọ́kọ̀ lé ọ máa gbà tó gbọ́ máa gbà. o tún bá kọ̀ rẹ wáyàwó. la ilaha illallah wọ́n wà máa ti ọ̀rẹ́ lẹ́yà kínní àtọwọ́ kọ fún ìyàwó rẹ̀ òun ló padà lé lọ ọ̀rẹ́ lẹ́yà kínní àtọwọ́ kọ fún ìyàwó rẹ̀ òun ló padà lé lọ. aa èyí tó wọ́pọ̀ fún ìyàwó rẹ̀ tí wọn ò já ń kọ́ wọn ò jẹ́rí yìí ń dakọ̀ wàláì àrùn tí ń tẹ́wà pọ̀ fa àrùn bẹ́ẹ̀ náà àti kọ́lọ̀ nǹkan wò wá sàn. so kíyàn ọmọ kíyà ni òun ni pé kíyàn ọmọ kọ́yàn nípò kí ṣe ọkọ̀ dìsọ́bà pé a ah, ah, ẹni tó ní ọkàn ìyàyàkuyà lẹ́ẹ̀kan náà ni yóò wá jí pé òun náà wà máa gbégbóná fọkànnulé tí wọ́n náà gọ́ wọ́n náà gọ́ máa gbà ìbẹ̀rù ọlọ́run nìyẹn máa ń kọ́ rẹ nì ìyẹn máa ń fi àsọ́lẹ̀ ìbẹ̀rù ọlọ́run fún rẹ nì nígbà tó bá fẹ́ tó bá fẹ́ tí ó fẹ́ ta gidi pé hehe ẹ̀dì ẹ̀rí nígbà búfẹ́ ṣe ní kílà búfẹ́ ṣe o ah, kó láwọn fẹ́ fẹ́yàwó kejì ni hmm, eh. kílẹ̀ yín wá lè ṣe ah, ní onígbà ní oníkà ah, ẹgbà náà ni ẹgbà náà ni kò fi ọlọ́run ni. Hmm, hmm ẹ̀sìn pẹ́mi tẹ̀ náà ti rọ̀ ẹ̀mí ẹni ẹ̀ náà ti rọ̀ torí ẹni tó ti ó ti ẹ̀sẹ̀kì ìmọ̀ràn òun lọ́dọ̀ rẹ ìmọ̀ràn tó bá fẹ́ fún báyìí bẹ́ẹ̀ ni ó ti lẹ́lẹ́ lérí tó bá fún dáadáa yóò sì máa lò tó bá fún láburú yóò sì bẹ̀rẹ̀ rẹ̀ tẹ̀ ṣé obìnrin ẹgbẹ̀rú pé àwọn wo kókó mọ́jẹ pé hadith anabi sallallahu alaihi wasallam tí ń sẹ yìí yóò tún sẹ mọ́ àwọn ìyàwó onísúnà náà lára pẹ̀lú àwọn experience àwọn ní lára àwọn obìnrin mo ní kí ló dé ní anabi sallallahu alaihi ó sọ pé òun wo ilé iná òun rí pé àwọn obìnrin náà kún bẹ̀ bákan àwọn obìnrin àwọn náà kún bẹ̀ bákan ilé náà ọlẹ́rù wa ń ba nǹkan mọ́jẹ pé pẹ̀lú àwọn ìwà táwọn ìyàwó tiwa náà ń wù yìí kọ́lọ́mọ́jẹ káwọn náà jára wọn ẹ̀rọ obìnrin ẹ̀tẹ̀rù ọlọ́run o ẹ̀tẹ̀rù ọlọ́run ẹ̀tẹ̀rù ọlọ́run o ìṣúná yìí pọ̀ ní àwùjọ dákun kóbìnrin ọmọ yọ ọ̀fẹ́ kọ́ yọ ọ̀bẹ tó sì gún ọkọ ó gún ọkọ rẹ̀ ó ń sún náà ní kọ́ọ̀bù obìnrin ma ní lè mí o ní kọ́ọ̀bù kílẹ̀ àmọ́ ní lòun ẹ dákun ọlọ́run bá kó kó ṣàánú fún wa o láàbùn torí tọ́lọ́run ẹni tó fúnra wa nímọ̀ràn ìmọ̀ràn bú iná tì ní ẹ̀mí ẹ̀mí máa ń ṣiṣẹ́ lérí tí bá ń gbọ́ nímọ̀ràn ni torí ẹni tó bá fẹ́ béèrè mọ̀ràn rẹ̀ ẹni tí yẹn ń lé sọ̀rọ̀ sí láyé ni ìyẹn ń lé fọ́kàlà rẹ̀ fẹ́ ni òun ni lẹ́yìn fọ̀rọ̀ lọ ẹni tó sì kù kó rò pé bóyá òun ni yóò lè tó sọ́ọ̀pù pírọ́blẹ́mù rẹ̀ náà ló fọ̀rọ̀ lọ. ó bá sọ fún un ní ọgbà pé tí sùkọ́lọ́ ọba kọ́mọ́ṣà ti wá ní olùbẹ̀rù rẹ̀ tó bí nínú láì tààlà bí tí a dúró ní gbogbo àwọn ọ̀nà tí ìbẹ̀rù ọlọ́run bá máa fi ń súnmọ́yàn àwọn kọ́mọ́ṣà ti ní rọrùn fún wa gbogbo àwọn ọ̀nà tí ìbẹ̀rù ọlọ́run bá máa fi ń jìnà síyàn ọlọ́run kọ́mọ́ṣà méjì kó rọrùn fún wa o subhanaka allahumma wa bihamdika nashhadu an la ilaha illa anta nastaghfiruka wa natubu ilayk Àwọn àwọn àmọ́ àti wọ́n kan. So àkọ́kọ́ ní ṣe ó ìsìláàmù aláyè kí brọ́dà kí ó súnmọ́ sísà tí ó fẹ́ fẹ́ tí kò sì tí ìsan dáwìrì àmọ́ ó ti mọ àwọn òbí rẹ̀. Bí wọ́n ṣe kọ́ náà nù. Náà gẹ́gẹ́ bí a ti ṣe mọ̀ ti pé títà pè ní nìka òun náà ni bí ọkọ àtìyàwó kí ọ̀rọ̀ wọn papọ̀ láti pé wọ́n fẹ́ra wọn. ìkejì òun náà ni wàlẹ́ẹ̀ṣì ẹni tó jẹ́ aláṣẹ fún obìnrin àbí bàbá rẹ̀ kó sọ pé mo yọ̀ǹda ọmọ yìí fún ọ. ẹlẹ́kẹta òun náà ni níta ń pè ní sọdá kí tí òun bá ti wá pé mo fi ọmọ fún ọ látọ̀dọ̀ òbí ó sì tún sí nǹkan kan mí láti èsì pé kan o tó wá ṣe pé irú àwùjọ tí èèyàn ń ṣẹ̀ mí ọ̀dọ́ tó ní bá wá tọrọ a fi fún ọ àmọ́ ìdílé ìyàwó rẹ o ó dijọ́ ta bá so ìkì tó bá ṣe pé báwọn ni àwùjọ yẹn bá ṣe rí ó ṣe sùúrù díjọ́ ìkì ni o àmọ́ tó bí àbáwọn bá yé bàbá wọn wẹ́yìn ilẹ̀ ṣàlàyé fún lóye ilẹ̀ tí wọ́n ti wá tọrọ yìí ó ti di ẹ̀tọ́ wa o ó ti di ìyàwó wa o ó lè ní nǹkan papọ̀ tí ọ̀rọ̀ mọ̀ ní ah, ó yé mi àá ìmílẹ̀ tó àmọ́ sọ yìí fún ó kò yé nu sọ̀rọ̀ wáyé ẹ́ eh, kí ni <laughs> ah, kò yé nu nítorí yé lọ́ba lò nítorí yé lọ́ba lò ó wá rí báyìí kí wọ́n mọ̀ wá ní kọ́ àpùsọ̀dá kí kí wọ́n mẹ́ńṣẹ̀lẹ̀ kó àtọ̀ bá ti fọ́ra wọn ìlú ló gbà ní ah, ìgbà twenty thousand lápòjúwe pẹ̀lú ògbọ́ ọlọ́run tó bá di December níyànjú rẹ̀ tó fẹ́ ti gbogbo tó kú láàrin ara wọn ni. irú eléyìí tó ké wọn ò bá ti yanjú irú nǹkan báwọn tó ké bá ń láṣepọ̀ ó kù díẹ̀ pàtó àmọ́ wọ́n ti ṣe tó jẹ́ kókó wọ́n ti mẹ́ńṣàn ọ̀dà kíní láàrin ara wọn wallahu a'lam. ìbéèrè ẹlẹ́kejì wọ́n ní ṣé obìnrin tó ti máa rì tí ó lè mọ nǹkan tó wà tí wọ́n máa ń wọ̀ sí ip nísìn pé ṣé àwọn lè èèyàn lè wọ̀ obìnrin tó ti máa ń ní wọ̀ kí ó fi jẹ́ kí ipò ẹ̀ tí ó tóbi jẹ́ àbí ìpara kan tó wà tí àwọn ọmọ ń lò náà táwọn lè lò sẹ́gun táwọn bá fi táwọn bá ń lò àwọn ti lè àwọn ipò àwọn ti lè tóbi sí gẹ́gẹ́ bí bí technology ti dé ní ṣùgbọ́n náà ní pé tó wà hàlá tó wà hàlá bẹ́ẹ̀ a yàgò lérí irú bèrè báyìí wallahu a'lamu ìmọ̀ tí mo lè sọ ní ìsinmi parẹ́ o náà. ṣe gbọ́n tí mo sọ mo lórí irú bèrè ohun ìmọ̀ tí mo lè sọ ń pa rẹ̀ ìmẹ̀sí rẹ̀ wallahu a'lam náà wọ́n dreadlock hair attachment dreadlock hair wọ́n ti kọ́ náà lòlù àmọ́ ti mọ dreadlock hair láì sí attachment bẹ́ẹ̀ tó jẹ́ àlàyé ni. kílẹ̀ pé dreadlock hair. ẹ gbọ́ ẹ dákun ẹ ti kúrò ẹ dákun. àwọn obìnrin wọ́n ní dreadlock hair bóyá alẹ́ lẹ́nìkan tí ó ṣàlàyé rẹ̀ ń ti ń jẹ́ bẹ̀ fún wa ẹ́ irun tó máa ń ṣerú kókó òkè tí ó jẹ́ pé artificial kìíní àbí tí lọ kàn sí kìíní kan tí kí wà lọ bí irun dàda. irú yẹn náà ẹ máa gbọ́ yẹn clear yóò ti ní ó ti change nature bí irun ti rí kí o ní pé bí àwọn kókó tí àti kí ní kókó ẹ̀hẹ́n kókó kí ní kan máa ń pè kí ní ẹ̀ kókó wẹ̀ kókó wẹ̀ ìyẹn náà ọba mú ọkùnrin ó ṣe ọkùnrin ó ṣe kọ̀dá ó rí pé kí ni ó ti change nature bí irun ṣe rí kódà tó fi mọ́ bí a àti pétọ̀ ni relaxer ni ìfọ́tíwéèsì eh, ni tí ó bá lò tí ó bá ti ṣéǹjì gbogbo àwọn kan yóò ṣéǹjì irun kí wọ́n má lò ẹnu ṣàmpú láti rí fọ irun lásán òun nìkan ni ó wà halal wallahu a'lam náà. wọ́n ní jágbọ́ ní ṣe ọmọkùnrin náà bá wọ́ bẹ́ẹ̀ tó nídìí láti wọ̀ tó bá jí pé kò bá rí obìnrin tó lè bá wọn máa ṣe òfin tó burú ń bẹ̀ tó bá wọn ṣe kọ́ra ẹ̀fọn bí èsì màmá èèyàn kan ó jẹ́ pé bóyá èèyàn jẹ́ dókítà lápèjúwe ó ṣe pé iṣẹ́ tó ti fẹ́ ṣe yìí kò sóbìnrin tó lè ṣe kí ló ṣe àtọ̀rúrọ́ tùbí olùmọ̀kùnbọ̀rọ̀ ẹ̀yìn náà wàtọ̀rúrọ́ tó tó kọ́ dẹ́rú bí kọ́dà rẹ̀ ẹnu wọn tó kẹfẹ́ ṣe òun náà ní kọ́rọ́ra ṣe máa bóra tí ìbá ti màmá yàn ó sá pé màmá yàn náà ni kí yóò rí bóyá èèyàn lábúrò obìnrin lábúrò obìnrin kan kí yóò ṣe láti bá wọn wọ kò sí tí ó burú mbẹ wallahu a'lam. naam. àwọn ní ìjẹ nọ́fìlà ní àdúgbò náà yàtọ̀ sí ìbínú àwẹ̀ tó jẹ́ ìbínú wà sí ẹni tó bá jẹ́ pé lẹ́kọ̀ọ̀kan bí ẹ wà nínú léèyàn sọ pẹ̀lú bóyá fámílì yàn ẹ lè ṣe lẹ́kọ̀ọ̀kan sùúrù náà ni ń bẹnu bọ̀ kọ́lá ti muslim ìyá anas olóhùn wà lẹ́gbẹ̀ẹ́ anabi níjọ kan àwọn jọ ṣe náfìl bẹ́ẹ̀ ni abdullahi ibn abbas náà olóhùn tó tó ń wà pẹ̀lú anabi sáńjọ ti náfìl lóru ó mẹ́fẹ́ ọ̀kan tí wọ́n bá ń wáyé kò sí tó burú àmọ́ kẹ́ àwọn onítàájúdù yìí o níta àwọn o nínú ilé ẹni yẹn náà ni o wọ́n lọ wọ́n